hello everyone welcome to Toyeen Talks a oni o a um, mo fẹ́ ká jọ um, madam Ṣọlá Yusuf ní Olúṣọlá Yusuf nítorí pé àwa gbogbo èèyàn tó ti ń gbé ọ̀rọ̀ um, Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó another dimension ni màmá Olúṣọlá lọ and after a while wọ́n tún jẹ́ kí àwọn fans wọn bẹ̀rẹ̀ sí ní kọ̀ wọlé and then even though bó ṣe jẹ́ pé àwọn àwọn èèyàn pè wọlé gbogbo wọn náà kọ́ ló sọ̀rọ̀ sí the same direction so mo fẹ́ kájọ gbọ́ kájọ wò nǹkan tí oníkálukú wọn ń sọ mi nílé gbé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà so ẹ jọ ẹ bá mi fìfẹ́ gbà pé bóyá bí màá ṣe sí one or two or three parts so that kò ní kò ní long jù fún yín thank you for watching till i will see you in my next video stay safe stay blessed i love you. so kan mi ì fẹ́ play ẹ̀ ṣó ti yẹ yín sìn bọ̀ ní nǹkan tí mo gbọ́ Ìyábọ̀ Òjó tó ṣe hmm, ó pẹ̀lú Lọlá Àlàó hmm, èmi náà mo ní àwàdà erépa Ìyábọ̀ pọ̀ you understand pé erépẹ̀ ẹ̀ pọ̀ wípé pé àwàdà tó ṣe yẹn ti pọ̀ jù are you getting me now ṣé ẹ gbàgbé para mò ń ta ọmọ ọmọ yẹn o hmm? ọmọ ńlá ọmọ yẹn o ọmọ tó dùn tó ta so if you want your face to be glowing like mine pè mí o pè mí o wọ́n ti jú o adé ló ń pè mí o pè mí o pè mí o pè mí o pè mí o pè mí o ìwọ tínú bá rùn ó jẹ́ pa fóònù ẹ tínú bá rùn o tètè yá ṣe kíni kó pa fóònù rẹ ẹ pa fóònù ẹ tínú bá o Just o ti yẹ ń sìn so tinubu àrùn ẹ pa fóònù you torí màá waste time ẹ Walk on that rádaràda bí ọbẹ̀ lọ́kà ẹ̀ now ni ìgbà tí Ìyábọ̀ Òjó to máa tó gbogbo alárí bó ṣe ṣe kọ́mẹ́rì tó ń display fún um, tó ń display fún kí lorúkọ lady yẹn again mo ti gbàgbé orúkọ Lọlá Àlàó right ṣe rí ẹni téèyàn bá ń ṣọ́ kì í ṣòro ó mú ẹgẹ́ ti ẹ̀ ń sìn ẹni téèyàn bá ń ṣọ́ kì í ṣòro ó mú ẹ jẹ́ ẹ̀ tí kílízì náà. ẹ jẹ́ n kí Lizzie Lizzie is very strong lady Lizzie is a very strong lady àwọn wọ́n ń pè mí ẹ ṣe lè bá Lizzie sọ̀rọ̀ ni kó dákẹ́ mo ní à ta ni ṣe lè bá Lizzie sọ̀rọ̀ ni kó dákẹ́. hello sis. hello Mo, you are on speaker who is this. Me, any, okay. You want to contribute, okay. Yeah, I'm sorry, contribute. I káàárọ̀ mà, ṣé wà? Ẹ káalẹ́. Mo okay. Yes, my problem. Yeah. Mo appreciate the program tẹ́ ẹ̀ and the big nọ́mbà sí pé kí àwọn èèyàn kan be pè you know, God bless you. Amen. Cherry, eh, the tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Lizzie yẹn? Eh? is so pathetic o oh. ibi tí àwọn èèyàn tí wọ́n ní ìkàdé ní ayé lórí Facebook ẹ understand me. ẹni tó ta Lizzy sí ìta number one was Esther Bod I remember ní ìgbà yẹn hmm. tí ọ̀run àti Tóyìn ṣẹlẹ̀ hmm. orí Facebook ni Esther Bod ti sọ níjọ́ yẹn pé kí wọ́n sọ fún Lizzy kó pe òun. Mm. ẹ̀wọ̀n de sáàdì mi pé kí Àlè Fúlàní sọ fún Lizzie kó pè wọ́n. Okay. You know, and that was the reason why Lizzie called this woman. Ẹ mọ̀ pé Lizzie máa ń sọ all the time. Bẹ́ẹ̀ni. Nǹkan tí Fábọ̀dù dẹ̀ máa ń ṣe nìyẹn, ó máa ń láì máa gba glory lórí nǹkan tí kò mọ̀ ẹ́ understand mi. And tẹ bá dẹ̀ rí woman yìí, she's so jealous of ẹni tó bá rí ṣe láyé ẹni tó bá ti rí ògo ní ara ẹ̀ Esabod is so jealous of them do you understand me ẹni tó kọ́kọ́ gbé Lizzy ayé lọ́wọ́ òun ni Esabod the second person was Fọlá ah àfi kí Ọlọ́run ayérayé kó dìde kó gbé ìjà Lizzy jà because ogun yìí ó ti pọ̀ jù lẹ́yìn ẹ̀ anything o. No? ó fẹ́ ọkọ ló fẹ́ ọkọ àǹtí Lizzy ò bá kí ṣe celebrity mi ò rí pé Fọlá lè jáde láti fẹ́ máa di fèmù ẹ̀ ẹ̀ di fèmù orúkọ ọmọ yìí fún almost three good years hmm. three good years wọ́n dẹ̀ ń dáwọ́ fún ẹ ní orí Facebook kò sí nǹkan tó kọ Lizzy pẹ̀lú pé ẹ̀ẹ́. Eh, ìwọ àti ọkọ Lizzy ẹjọ Ferrari àbí ẹ Ferrari ó kókó lé kókó lé and this guy has been living alone in Ikorodu before kó tó di pé òun àti Lizzy wá eventually fi ara wọn ẹ wọn understand mi ẹ ti ó ti gbọ́ lórí Facebook ó ti gba owó ẹ dẹ̀ fi gẹ́ yìí lọ́rùn sílẹ̀ Lizzy ò sọ̀rọ̀ kò bá yín sọ anything you understand me? àti bá dẹ̀ wo ìrìn àjò Lizzy láti ìgbà tó fi ń gbà ṣeré ìyọkọ̀ wà rí sáàvù ni tí kò tiẹ̀ ń ṣe pẹ̀lú àwọn àwọn àwọn actresses yẹn lọ títí ẹ wọn understand mi she mind her own business. Hmm. you know and she keep saying it all the time you know okay now ẹ defend mi ọ̀ fún ọdún mẹ́ta mo rántí ìgbà tí Lizzy bí ọmọ ní Amẹ́ríkà tẹ bá lọ wo píkṣọ ìgbà tí ó ń ṣe lémi yẹn tó wọ white ah àǹtí Ṣọlá ẹ gbọ́ hmm. mi mà. mo gbọ́ yìí àgbọ́ yìí ẹ̀mí kan ló wà ní ló wà ní ara Lizzy ní hmm. táìmù ìgbà yẹn ẹni tí wọ́n ṣe operation fún almost everybody ẹ̀ gbé ẹ̀ mọ ìwà ọmọ yìí ẹ̀ dẹ̀ ń dìfẹ́mu ọmọ yìí right and left right and left right and left. Mm ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó yẹ pé ìgbà yẹn ni ọlọ́run ran Lizzy lọ́wọ́ tó bá sọ pé ọ̀tá Lizzy kú ní ìgbà yẹn in fact kò ṣe kínní because bí àwọn èèyàn ṣe ń fa ọmọ ẹ̀ ní ọ̀tún ló sì. Hmm. Esabod dẹ̀ gba owó ní ọwọ́ ọmọ yìí and everybody mọ ìwà Esabod ní orí Facebook bí wúmà ìbú ṣe wà míì tó she's a bloody lion she doesn't care about anybody tó bá súnmọ́ i remember yìí náà ti súnmọ́ rí náà tẹ máa lọ sọ́dọ̀ tẹ máa lọ assist tẹ máa bá ṣe wé at the end of the day what happened look at Ìyá Ìbàdàn at the end of the day what happened hmm. this woman kò kíyà nípa anybody. Hmm. She only cared about herself. Wúwùnyí Kẹ́sílẹ̀ pọ̀ tí fún Sabod. Hmm. The moment you said you can't tolerate her bullshit, hmm. ó máa ma ra àlàbù fún yín ni. understand mi? Oh, so tí by bá but no enough is enough orúkọ tí mo ti build for years ẹ lè bà orúkọ mi jẹ́ ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá kò ní níwájú kò ní ní ẹ̀yìn tó bá jẹ́ gbẹgbẹ ẹ̀yìn ò strong on na hold. ọtálísì máa ti kú ẹwọn stand mi hmm. ọ̀tá ọmọ yẹn máa ti kú hmm. ẹdẹ jẹ orúkọ èèyàn lẹ́nu títí títí. Hmm ọmọ tí a lot of people tó ń dì fẹ́ ọmọ yẹn ẹ̀ rí rí wọ́n kàn wọ́n picture àti fídíò ẹ̀ ẹ̀ dẹ̀ develop a trend fún ọmọ you know and what I notice ní orí Facebook ni pé àwọn oníṣẹ́ ń gbìjà oníṣẹ́ láti wà against àwọn tó rí ṣe hmm. yes nǹkan tí mo notice nìyẹn and when you see all these people that is fighting against Lizzie, àwọn tí ò ní ra bàtà ẹsẹ̀ ọmọ yẹn ni àwọn lórí Facebook tá a rí a rí iye èèyàn tó wà ní ọ̀dà Lizzy tó ń jẹ ní ọ̀dà Lizzy tí Lizzy ń san sálárì fún àrùn tó máa ń ṣe live video tó máa pe manager supervisor àríkẹ́ eléyìílé ẹjọ́ ṣé ọ̀fẹ́ náà ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ she's paying them she's supporting the federal government she's supporting uh, that country tó wà Nigeria. ó support economy ó pro yeah provide iṣẹ́. ẹ wọ ẹ wọ àti ìyàbọ̀ these people wọ́n ti ń fi oògùn wọn níyì ti pẹ́ you know àìwòsàn ẹ̀ eh, this lady tó wà ní kíbi tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Lizzy I don't want to mention her name tó máa ṣe part one to hundred mm. you know. Mm. Mm ṣe ẹ ṣáà rí i pé èèyàn kan ń sọ̀rọ̀ lọ́wọ́ kí ló dé tẹ̀ fi kọ́ọ̀lù gbèmí bá báyìí ẹ ṣáà rí pé èèyàn kan ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́ mò ń gbọ́jà rẹ. ẹ ti jẹ́ ń jẹ́ ni tí mo ẹ lò ẹ ló jàre. ẹ ló ń gbọ́. Hmm. yes ma ẹ mọ̀ tí wọ́n rí aburú tí wọ́n ń ṣe fún Lizzy ní orí platform lẹ́ni tó máa ń ṣe part one to part one to billions yìí Larry ti lọ síbẹ̀ ó lọ contribute owó fún ẹ eh, fún ní ibẹ̀ ibi tó ti ń gbé Lizzy ṣe pé tó ti fi ẹnu já aṣọ bọ́ lára ọmọ yìí and their friends láìṣe láìrò. ọ̀rẹ́ dẹ̀ ni wọ́n. ọ̀rẹ́ dẹ̀ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀wọ̀n sáàdì ni hmm. ẹ̀wọ̀n ìsàbọ̀dù tó gbé ogun ti Lizzy mo ní sọ yẹn níjọ́ kan tó ń fi ọwọ́ pa orí tó dẹ̀ ń ṣe èpè burúkú fún ọ̀tá ọ̀tá Florida ọmọ ifábọ ọmọ ọ̀tá ọmọ Lizzy ní ojú àgbáyé níbi tí oṣó àti àjẹ́ wà ibi tí àwọn tó ní àṣẹ lára wà ẹwọn ní sáàdì mi tó tí Lizzy bá jáde tó fèsì wọn anybody that can that can support this lady at this particular moment they should just shut it up. Mm. Hmm. àwọn ló tírẹ́sì dé ibi tírẹ́sì dé ní èmi yìí. I know how many times I've never spoken to Lizzy before in my life. Hmm. tí mo kúnlẹ̀ pẹ̀lú omi jẹ́ tí mo ń gbàdúrà fún gẹ́ọ̀ yìí. Hmm. torí pé kí ni kò ṣe é. ọ̀pọ̀ ló fẹ́. ló ta ògo Lizzy ó ta ògo ọ̀tá ọmọ ẹ̀ ló ta síta. torí pé ògo tí ẹ̀sán gbé fi gba agbára òkókò hmm. ẹni tó bá dẹ̀ ní ara ní sàkání ẹ̀ òun máa fẹ́ ba iye wọn jẹ́ ni. Hmm. ẹ ṣe gan. ìyá àdúgbò lọ́wọ́ fún Farida hmm. ó dẹ̀ ń ba iye Lizzy jẹ́ níbẹ̀ ó ń ba iye lọ́balọ́ba jẹ́ ó ń ba iye níjòyè níjòyè jẹ́ èyí tẹ́ jí ọmọ Nàìjíríà èèyàn kan wà nílùú òyìnbó ó dẹ̀ ń ta heritage yìí ó ń bọ́ aṣọ lára àwọn èèyàn gidi àwọn tó yẹ kó ran àwọn ọ̀dọ́ ní ọwọ́ Hmm. they sponsor it. Hmm. And they believe the land of that Nigeria will not speak against them. Hmm. Ẹ fi àwọn tó ń kọ́mẹ̀ntì yẹn fi wọ́n lẹ̀ máa tẹ́kẹ̀ àwọn bíbá yìí máa búlọ́ọ̀kì ìyá wọn dànù ni. Ẹ mú gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. Ẹ wọ́n ní sáàdì mi, Ẹ fi red dead, ẹ kàn fi red dead. Anybody tó bá any derogatory comment. Any derogatory comment just leave ẹ hold on ẹjọ ẹni ẹ má wulẹ̀ ẹ má reply any derogatory comment ẹ ṣáà fi rẹ́ẹ̀dì ẹ̀dì sí ẹ má worry má take care bíbá. ẹ hmm. hmm. ń sáré mi ẹ̀rẹ̀ support yẹn sábò láti máa ṣe ibi hmm. you know so Ìyábọ̀ has been on leave for very long time. Mm. you understand me ọ̀rẹ́ ló jẹ́ sí Farida ọ̀rẹ́ ló jẹ́ sí Larry. so tó bá ní ojú ẹ̀ jáde wá nísìnyí nítorí pé kò lè gbà á politics is going. We mm. know how they roll. You understand me? Mm. your share now. Why tó jáde ẹ fi pẹ́ẹ̀nì èèyàn ẹ every share? Wada. Orúkọ tọmọ lọ́mọ ti build ẹ fi ṣí If you can support her as actress ìtẹ́jọ jẹ́, ó dalẹ̀ iṣẹ́ tí one jọ share now. náà ẹ wọ́n ní sáà níbi àwọn áńgẹ́lì tó ń ti àwọn actress lẹ́yìn tó ń ti film industry lẹ́yìn ó máa kojú ìjà sí ó máa ẹ má ẹ má ṣe pé o ẹ má ṣe pé for anybody your opinion ni mo sọ kí lè rí sí nǹkan tó ṣe ẹ má sọ don't say anything negative don't don't don't don't don't ṣé o ti yẹ ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín lórí Facebook yìí ṣé ẹ rí ẹ tẹ́yìn rí bíi enemy it could be my friend o it could be my family you understand for for the fact pé mo ń support èèyàn kan àbí kan yìí ò ní pé bóyá ẹ má sọ negative things anybody please. I beg yeah, everybody. Anybody that's going to call him, please, please, I beg you, please, don't say anything negative to anybody. Yeah. Uh-huh, please. Yeah. Okay. Yeah. yeah. So, Nigeria bá wà tó súnmọ́ Lizzie tó súnmọ́ òun náà ẹ understand me hmm. you know she's supposed not to do that because this is not the period to do that kind of a thing to to Lizzie so tí Lizzie bá jáde tán tó I ò ní gbà àwọn ọjọ́ máa ta tó fúnra wọn kò jẹ́ bíbí kó tún ti dákẹ́ tipẹ́tipẹ́ ẹ lè máa fà kẹ́ máa fàjà kẹ́ máa fàjà kẹ́ máa fàjà kí ló ṣẹlẹ̀ kó pààyàn náà ó fọkọ lèèyàn fọkọ nínú gbogbo àwọn tó ń bá Lizzy jà yìí àìmọye tó fọkọ lọkọ nínú wọn àìmọye tó ti dó married man dáadáa nínú ẹ̀ títí ló sì máa sọ pé ọ̀nà tó ń fẹ́ gbà nìyẹn tó lẹ́yìn tó ti mọ̀ láti bẹ̀rẹ̀ ayé òní lẹ́yìn kí ló ṣẹlẹ̀ bísí báwọn èèyàn méjì nílé fọlá báwọn èèyàn méjì níwájú kí ló tí o máa porúkọ wọn torí Lizzy jẹ́ celebrity you purposely wanted to destroy this lady. Okay. And I don't know the reason why people are not speaking the truth. I don't know the reason why people are not saying the truth. Ní orí ọ̀rọ̀ yìí, ẹ ká fi ṣírò ara wa tí Lizzy bá jọmọ ìyá tó jẹ́ ẹ̀jẹ̀ wa ṣàmà kí wọ́n pa ni. Ẹ ṣe gan-an ẹ jẹ́ ká fún àwọn ẹ ṣe gànmà. iṣẹ́ gbogbo ti ṣe so many nǹkan èèwọ̀ tí kò dé sẹ́ni kankan tó tó bí léèrè tí wọ́n ti torí ẹ̀ lọ gé orí ẹ̀ dànù. thank you so much for your contribution ẹ jẹ́ ká gbé kọ́lẹ̀ lómi yes ẹ ṣe gan yeah god bless you. ẹ má pè mí pa torí ọlọ́run àbẹ́ẹ̀rí fóònù tó ṣe ń dún wòó wòó wòó a máa gbé ni àwọn tó bá kọ́kọ́ pè àwọn tó kọ́kọ́ pè ni màá bọ̀dá ló pè la. nípa nípa Lizzy. ṣé ẹ̀ gbọ́n tí mò sọ mà. mo ń yín. kò sí pọ́ìntì ń bẹ̀ because tá a bá ń fi ojú bá ọ̀rọ̀ yìí bọ̀ bá a ṣe ń wò lórí Facebook láti ilẹ̀ Lizzy òun ló gbé ẹjọ́ ẹ̀ lọ bá ìyá Esabod. Oh, alúzàntì yẹn o. tẹ bá lè pè wá padà o ṣé mi ni wá fóònù mi báyìí ẹ ló mò ń gbọ́ yín. ẹ kú ètò mà. yes. ẹ ṣe gan-an o ẹ kú àdúró ti Lizzie o ọlọ́run á dúró tẹ̀yìn náà o. àmín àmín àmín. ẹ̀kọ́ nàìjíríà lèmi ti ń sọ gbogbo gbogbo wọn ń ṣe náà là ń rí. Hmm. ẹ bá wa dá sí pápápá èrò ti pọ̀ gan tó ń pè èrò ti pọ̀ kan tó ń pè wọlé ẹ bá wa dá sí pápápá ìjọ yes ok hmm. ma ṣe rí hmm. nípa kinní náà mi ò mọ nǹkan tí lady yẹn ń ṣe because ẹni tí wọ́n ń gbèjà náà mo rí i pé òun náà ó ṣàbáyà ìyàwó méjì lọ́wọ́ ẹni tó ń fẹ́ kì í ṣe gbogbo. mi ti ẹ mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ tìyẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn actress méjèèjì ẹ máa gbọ́ ẹ ṣe rí ọ̀rọ̀ tìyẹn ẹ máa gbọ́ ṣe rí story tìyẹn tiẹ̀ ti lọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn actress méjèèjì actress Ìyábọ̀ àti tó ṣẹlẹ̀ ni mò ń tó sọ tó ṣẹlẹ̀ ni mò ń gbọ́ kí lẹ rí sí i. ìkan tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ ni àtìlẹ̀ náà ti rí pé torí pé lady yẹn pé hmm. pé lady tó fi ọkọ ni ọ̀tá yẹn ṣe pọ̀ fún ṣé kò yẹ yín nǹkan kan náà ló máa rú nǹkan kan jáde irú Ìyábọ̀ Òjó yẹn ń sìn even àǹtí lọ́lá mi yẹn straight kò yẹ káwọn dá sí lọ́lá Òjó yẹn um, lọ́lá àlàó mi wẹ̀ straight kò yẹ kán dá sí so èmi ò láìkè nǹkan tí àkọsẹ́ni tó support Ìyá mi ò personally mi ò support Ìyábọ̀ Òjó láti máa wúrí ìwà tó bá fẹ́ jà kán jà tiwọn separately kán dẹ̀ settle ní lóníwùdí wọn kì í ṣe ní pé bóyá eh, torí pé rí pé bọ̀ ìsìn mo ṣàgbọ́ nínú fídíò ẹ̀ tó ń sọ tó ń pe eh, Tinubu àbẹ kí náà ń pè é náà Fọlá Tinubu and all that so ẹni tó ń support nìyẹn obviously hmm. kan group kí Ọlọ́run kó gba lizzy eh, wọ́n kàn sọ pé ó ń ṣe pé ó ń ṣe pé èpè táwọn ń ṣe fáwọn tiẹ̀ ń kọ́ èpè tí mo ìyá ìyá wọn lókè ọ̀hún lójú dúdú èpè táwọn náà ń ṣe fún wọn kọ́ wọ́n á máa ṣe program ẹ máa ṣépè fáwọn lọ́ba lọ́ba ẹ máa ṣépè fáwọn. God bless you. ẹ ṣe gan ni God bless you thank you ami. hello. hello. hello. yẹ ẹ kalẹ o. ẹ kúrọ̀lẹ́ máa. yes ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ mo gbọ́ yín ẹ káàbọ̀ sórí ètò mo fẹ́ dá sétò ni mà. mo gbọ́ yín. yes ma lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ni mà. yes ma pápápá mà. yes ma. yes ma ṣé ikọ̀ tó mi rí sí pẹ̀lú ikọ̀ tó ń ṣẹlẹ̀ yìí òun ni pé lílì kan ni first person tó máa kọ́kọ́ máa rè. Hmm. wàhálà yẹn ti pọ̀ jù kí ló dé. Hmm. even so many times eh, I would fight for this woman. She understand because ní àdúgbò nǹkan tó kọ jẹ àdúgbò lásán gan èèyàn mọ ohun tó. ẹ sọ̀rọ̀ kíákíá kíákíá ẹ bá wa sọ ẹ dá wa dá sí kí ló ṣẹlẹ̀ àárín ọ̀rọ̀ wọn àti Ìyábọ̀ Òjó ẹ bá wa sọ sí kíákíá kíákíá kíákíá àwọn èèyàn ti pọ̀ lórí line a lè máa ẹ má jẹ́ ká máa mú sórí yẹn láti bẹ̀rẹ̀ ẹ má jẹ́ sórí yẹn gùn gan a lè máa mú láti bẹ̀rẹ̀ yẹ mú gbọ́ yín. Mm. Lizzie ò jẹ̀bi Ìyábọ̀ ní nǹkan kan ní tẹ́lẹ̀ Lizzie ò ìyàbọ̀ ní kí lèzè kún fájú àkọ́kọ́ náà dẹ̀ bá wa tó gbé inshallah. àmín ẹ ṣe mọ. ẹ